lórí ikú Timothy Adégòkè tí ó kú sínú Hilton Hotel tó wà ní ìlú Ilé-Ifẹ̀ tí wádìí sì ń lọ lọ́wọ́ lórí ikú tó pa mo ní kí n sọ fún yín pé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àti rí èsì àyẹ̀wò láti mọ ikú tó Timothy Adégòkè àti rí èsì autopsy tí wọ́n ṣe àwọn ọmọ nàìjíríà wa ń pè mí wípé ṣé kò yẹ kí result autopsy lórí ikú timothy adégòkè ṣé kò yẹ kó ti jáde. Otasansan rédíò and tv. hello èmi ni. dájúdájú láti subscribe sórí Otasansan tv lórí youtube. ẹ jẹ́ kí n máa kí ẹ̀yin olólùfẹ́ wa kí n máa dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ̀ ń wo ìkànnì Otasansan lórí youtube ẹ ṣé àdúpẹ́ o ẹ̀yin tẹ́ ń fọ́lò wa ẹ̀yin tẹ́ ń subscribe sí channel wa àti ẹ̀yin tẹ́ ń comment tó fi mọ́ ẹ̀yin tẹ́ ń like àwọn content wa ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ àtìlẹ́yìn yín látẹ̀yìnwá adúpẹ́ àdúrótì yín láti ìgbà yìí adẹ̀dúpẹ́ ìfẹ́ tẹ́ ẹ ní sí wa láṣẹ Èdùmàrè ọba tí máa ń ṣàyàn lẹ́sùn olóore yóò bá ní sanyín lẹ́sùn olóore ẹ ò ní dánìkan sílé ayé yín ẹ ṣé adúpẹ́ o adẹ̀kù àmójúbà oṣù tuntun oṣù tó kẹ́yìn nínú ọdún 2021 oṣù december àdúpẹ́ ọlọ́ọ̀bá mi Èdùmàrè kò ní pòun ò sí mọ́ lọ́rọ̀ wa ọ̀rọ̀ wa ò ní sú ọba dẹ́dà ọ̀rọ̀ wa ò ní sú Elédùmarè yóò sì máa tẹ̀síwájú láti máa dáàbò àti ìṣọ́ rẹ̀ láti máa fi ṣọ́ wa láti máa dáàbò rẹ̀ bù wá lórí ilé lórí ẹ̀mí lórí dúkìá wa tó mí àti tí ò mí láṣẹ Èdùmàrè ẹ ṣé àdúpẹ́ o bá a ṣe wá wọnú oṣù dìsẹ́mbà yìí ohun ìbànújẹ́ kò ní ṣẹlẹ̀ sí wa o ohun ẹkún igbe ẹkún igbe òṣé káwọ́lérí fẹsẹ̀ janlẹ̀ lẹ́tà burú àrùn bá wọn gbà á igbe ẹkún igbe òṣé káwọ́lérí fẹsẹ̀ janlẹ̀ kò ní sọ nílé gbogbo wa o láṣẹ Èdùmàrè gbogbo ohun tá a wá lélélé tọ́wọ́ wa ò tó láti bẹ̀rẹ̀ ọdún yìí ọba mi Èdùmàrè yóò fi lé wa lọ́wọ́ nínú oṣù tá a wà yìí a ó gba lẹ́tà ayọ̀ a ó gba ìpè ayọ̀ láṣẹ Èdùmàrè ẹ ṣe lórí ikú Timothy Adégòkè tí ó kú sínú hilton hotel tó wà ní ìlú Ilé-Ifẹ̀ tí wádìí sì ń lọ lọ́wọ́ lórí ikú tó pa mo ní kí n sọ fún yín pé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àti rí èsì àyẹ̀wò láti mọ ikú tó Timothy Adégòkè àti rí èsì autopsy tí wọ́n ṣe àwọn ọmọ Nàìjíríà wa ń pè mí wípé ṣé kò yẹ kí result autopsy lórí ikú Timothy Adégòkè ṣé kò yẹ kó ti jáde ẹ já fi ọkàn balẹ̀ ẹ já máa retí result ẹ jẹ́ ká máa retí èsì autopsy gbogbo tó bá wù kí èsì autopsy jẹ́ tí mo mọ̀ ní pé ìdájọ́ òdodo yóò wáyé lórí ikú Timothy gbogbo ẹni tó bá sì lọ́wọ́ nínú ikú Timothy wọn ò ní lọ láì jìyà torí pé òkú Timothy gan ò ní sùn ẹ̀dá Timothy ò ní sùn yóò sì fìyà jẹ gbogbo ẹni tó bá lọ́wọ́ nínú ikú rẹ̀ ní tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn ṣùgbọ́n ṣá o A ń retí rìsọ́ọ̀tì autopsy lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kò tí ì jáde ṣùgbọ́n lọ́gán tí tó bá ti jáde gbogbo ẹ̀ náà ni a jẹ́ kẹ́ máa mọ̀ bó ṣe ń lọ. oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti ń dìde sọ̀rọ̀ yìí àwọn ọ̀tọ̀kùlú àwọn lókọlókọ àwọn lẹ́kànlẹ́kàn àwọn olóṣèlú tí wọ́n mọ̀yàn tí wọ́n lókọ òní wọ́n ti ń dìde lórí ìṣẹ̀lẹ̀ yìí Eh, ẹni tó jẹ́ sẹ́nítọ̀ tó ń sojú gúúsù ọ̀yọ́ ìyẹn ọ̀yọ́ south sẹ́nítọ̀ kọ́lá balógun àwọn náà ti dìde sọ̀rọ̀ yìí àti sọ fún yín ṣáájú eh, ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà ti dìde sọ̀rọ̀ yìí wọn ò tún wá dìde wọn ò tún wá dìde sọ̀rọ̀ yìí lásán wọ́n ti ṣe àbẹ̀wò sí ilé ẹbí olóògbé Timothy Adégòkè wọ́n ti ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sídìílé wọn Eh, ní àná ni wọ́n ṣe àbẹ̀wò yẹn wọ́n sì bá àwọn ẹbí rẹ̀ kẹ́dùn lọ́pọ̀lọpọ̀ wọn ò bá wọn kẹ́dùn làṣẹ sẹ́nẹ́tọ̀ eh, sẹ́nẹ́tọ̀ Kọ́lá sẹ́nẹ́tọ̀ Kọ́lá Balógun wọ́n tún ṣe ìlérí wọ́n ṣe àdéhùn wípé ìdájọ́ òdodo yóò wáyé lórí ikú Timothy àti pé gbogbo ẹni tó bá lọ́wọ́ nínú ikú Timothy wọn ò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀ àdéhùn tí sẹ́nitọ́ kọ́lá balógun tí wọ́n ṣe pẹ̀lú ìdílé timothy adégòkè nìyẹn wọ́n tún wá tẹ̀síwájú wọ́n tún ṣèlérí pé lágbára ọlọ́run láṣẹ èdùmàrè àwọn ṣetán láti fún àwọn ìbejì tí olóògbé fi sílẹ̀ tí olóògbé timothy adégòkè tó fi sílẹ̀ tó fi sáyé pé àwọn ṣetán láti fún wọn ní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tó yè kooro nílùú àbújá tí wọ́n ti ń lọ léèwé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé gbàgbé pé ìlú àbújá ò ní ẹbí timothy timothy àti àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ìlú àbújá ni wọ́n wà ni wọ́n ti ń ṣègbésí ayé wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ìṣẹ̀lẹ̀ aburú yìí ṣẹlẹ̀ sí wọn ìlú àbújá ni àwọn ọmọ rẹ̀ ti ń lọ sí iléèwé sẹ́nitọ́ eh, sẹ́nitọ́ kọ́lá balógun sẹ́nitọ́ kọ́lá balógun wọ́n ti wá ṣàdéhùn wípé iléèwé táwọn ọmọ yìí ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni wọ́n sì mọ kọ̀ǹtínú láti máa lọ pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ìyẹn sẹ́nitọ́ Kọ́lá Balógun ni wọ́n ṣàdéhùn bẹ́ẹ̀ ẹ ṣe àdúpẹ́ o sẹ́nitọ́ Kọ́lá Balógun ọlọ́run ò ní fi yín sílẹ̀ ọlọ́run kò ní dá yín dá bùkátà yín o ọba Èdùmàrè yóò máa dúró tẹ̀yìn náà o nǹkan yín tó ń mí àti tí ò mí kò ní dìbàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè ìyẹn báwọn. lára àwọn tí wọ́n ti dìde sọ́rọ̀ yìí tí wọ́n ń fẹ́ ìdájọ́ òdodo táwọn náà ń pariwo pé ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé lórí ikú Timothy Adégòkè òun láti rí ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ìyẹn arábìnrin Òkè Odùmákin ẹni tó jẹ́ ìyàwó olóògbé apẹnusọ fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó dolóògbé ní láìpẹ́ yìí ìyẹn Òkè Mrs Òkè Odùmákin àwọn náà ti sọ̀rọ̀ jáde o wọ́n ní ìdájọ́ òdodo wọ́n gbọ́dọ̀ fìdí múlẹ̀ ìdájọ́ òdodo wọ́n gbọ́dọ̀ farahàn lórí ikú tó pa Timothy Adégòkè wípé kíjọba ó gbìyànjú kíléeṣẹ́ àwọn ọlọ́pàá kan gbìyànjú kílé ẹjọ́ náà kó gbìyànjú láti jẹ́ pé kíjàdó òdodo kó farahàn lórí ìṣẹ̀lẹ̀ aburú náà bó ṣe ń lọ nìyẹn oríṣiríṣi àwọn èèyàn náà ni wọ́n tún ti ń nawọ́ sí ìyàwó Timothy Adégòkè oríṣi àwọn èèyàn ni wọ́n ti ń nawọ́ ìrànlọ́wọ́ sí i Eh, wọ́n dẹ̀ ń ṣàbẹ̀wò sí ilé wọn tó lágbára ọlọ́run ọba mi Èdùmàrè ọba tí ó máa ń tọ́jú ẹ̀dá ọba tó máa ń gbọ́ bùkátà ẹ̀dá ọba tó máa ń dúró ti ẹ̀dá yóò dúró ti ìyàwó Timothy Adégòkè láṣẹ Èdùmàrè yóò dúró ti àwọn ọmọ rẹ̀ tó fi sáyè yóò dẹ̀ dúró ti òbí tó bí Timothy láṣẹ Èdùmàrè àbúrò ò ní ṣe yín o ìbànújẹ́ ní ṣẹlẹ̀ sí yín mọ́ ohun ẹkún ohun òṣè kò ní jẹ́ ìpín yín mọ́ o láṣẹ Èdùmàrè àwọn náà wá ń fi àsìkò yìí rọ ìjọba o wípé kẹjọ a fẹ́ kí ìjádò òdodo kó farahàn lórí ìṣẹ̀lẹ̀ yìí o a fẹ́ kí òótọ́ ọ̀rọ̀ kó farahàn lórí ìṣẹ̀lẹ̀ yìí a fẹ́ kí ẹ bá ní fojú àwọn ẹni bí àwọn ẹni òkùnkùn àwọn tí wọ́n ń gbé kọ̀rọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ ẹbí kẹ bá ní fojú wọn hàn tí wọ́n lọ́wọ́ nínú ikú Timothy Adégòkè kẹ́ bá ní fi ojú wọn hàn dé kí ìdájọ́ òdodo kó wáyé lórí wọn o ohun tá a náà nìyẹn. Otasansan rédíò and TV. hello èmi ní. láti subscribe sórí Otasansan TV lórí YouTube. please Otasansan TV.